ló bìbì yìí sí nìlá. aláìwé rí ni. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ni ilẹ̀ fi ń jòkó yìí. tí n bá fa àwọn kókó kan yọ lọ́rọ̀ yìí ni pé ẹ lọ́gàá nídìí rẹ̀. pé yes báyìí èmi fúnra mi lèmi máa ń adopt pé mo like ẹni. Hmm. Taba wá tó a lè sọ pé àjẹbí ṣùgbọ́n a lè pè ní egbò tó tọ̀ràn hmm. wípé ìtọ̀ràn dórí àwọn kan ló fi wá kan ẹ̀yìn wípé àfi kẹ́yìn ó gbèrú iṣẹ́ yìí wọ̀ ó dẹ̀ wá já wò ó nígbà tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ mọ́tò yín tẹ́ ẹ̀ ń dáko yín ẹni ẹ̀ fi lè kún nígbà yẹn bó níṣẹ́ yín ṣe rí nígbà náà. alhamdulilayi ṣe rí gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan ni hmm. tásìkò nǹkan ò bá ti tó hmm. yóò dàbí ìgbà tí èèyàn ò mọ̀ ṣe hmm. àbí kó sì dàbí ìgbà tí èèyàn mọ̀ ṣe inú ọ̀rọ̀ tí mo sọ síwájú lẹ́ẹ̀kan lójú tèmi kò sí bísínẹ́sì téèyàn lè sọ fún mi nígbà yẹn kí n ṣe tó yàtọ̀ sí bísínẹ́sì mọ́tò yẹn Hmm. torí pé ọ̀nà tí mo gbà wọ̀ ọ́ hmm. ọlọ́run jẹ́ kó easy fún mi gan hmm. ṣe ti understand so and alhamdulilayi inú business ní alẹ́ sọ pé yẹn máa lùdé pàdé rẹ̀ wàláì mo ọlọ́run jẹ́ kí ti business mọ́tò yẹn rọ̀ mí lọ́rùn dáadáa so àmọ́ tásìkò bá tó torí mi yìí mo gbàgbọ́ nú àsìkò gan ó wà lára gidi tí mo lò tó fi gùn. ká mọ̀ pààrọ̀ ó dàbí wípé torí pé ẹ̀jẹ̀ kò ti sẹ́yìn wọ́n fún ilé gba díẹ̀ nídìí lórí àwọn bísínẹ́sì. ah o happen o <laughs> happen o happen o happen. ìgbé ìgbé so náà ò ní gbọ́ ni àwa náà ò ní gbà aláwọn tó túlẹ̀ ti pọ̀ títí ní dáwọn lóhùn. ẹ rí àlàyé tí mo fi lè dá ọ̀rọ̀ tẹ sọ yẹn hmm. lábẹ́ bó ti wà níbi ètò ọlọ́run hmm. nígbà tí péjì tó ń hmm. lò ń sìn tó bá expire temporarily you definitely will see what you should see. ó dẹ̀ wá já wò báyìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ mọ̀ pé kí ni basis ń tà wá ń fà látàárọ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ nílé báyìí tó jẹ́ pé wọ́n nílò ìrànlọ́wọ́ hmm. wọ́n nílò kéèyàn ó ṣàánú wọn wọ́n nílò kéèyàn ó sọ wípé kó ń fáyà kún ọlọ́run kó máa rí bẹ́ẹ̀ kó sì rí bẹ́ẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ ti dààmú wọ́n ti gbìyànjú lọ ṣùgbọ́n kò sọ́nà àbáyọ kódà ẹjẹ́ á ilẹ̀kùn ní kálukú kó tiẹ̀ bàbá sọ pé ó dá gbáú lónìí irú àwọn wo ni wọ́n lè sáré wá jẹ̀nàjẹ̀nà ìpè bíi sínì lágbà mí o mú mi nígbà mí o má jẹ́ ìsúnkún mọ́ gbà mí o àwọn wo ni ẹ tẹ ẹ tẹ já categorize ẹ díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ alhamdulilayi hmm. ṣe rí ìdáhùn mi sí yẹn hmm. èmi hmm. tán fẹ́ wá bá bọ́ ni màá gbà wọ́n. ọ̀rọ̀ délẹ̀. ṣe understand. ètò tọlọ́run tọ́lọ́hún bá ti lè yọ̀ǹda fẹ́niyẹn tó bá wá hmm. ṣe understand hmm. tó bá wá hmm. a ó ṣe ṣe kó yẹ pàṣípò tó tí ó bọ̀ nbí tó ń ṣe nìyẹn. wípé tọ́lọ́hún bá ti lè yọ̀ǹda fẹ́niyẹn kó gbéra fújà. o torí pé mi kọ́ máa ṣe. Allahu Akbar. bẹ́ẹ̀ni Ọlọ́run ni ó nìtọ lọbẹ tó bá sì ti wá pẹ̀lú àṣẹ tọ́lọ́run àsìkò tó ní tó bá ti ṣe ní tó yẹ kó ṣe pẹ̀lú àṣẹ tọ́lọ́run kò sí nǹkan kan tó kù tí ó dàdúró mọ́ àfi tí ò bá ṣe ní tó yẹ kó ṣe lókù. bóyá tí ò bá wá tí ò bá gbéra tí ò kàn sí yín hmm. tàbí kìtà bá sọ̀rọ̀ ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ ó dẹ lọ rìn báyìí lọ rìn báyìí lọ rìn báyìí bí ò bá tún wá ṣe bẹ́ẹ̀ hmm. ajẹ́pásíkò rẹ̀ ìtùnú ṣùgbọ́n tá a bá ní lọ rìn báyìí lọ rìn báyìí lọ rìn báyìí tó dẹ̀ rìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ní kú rìn hmm. pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run àsìkò tóònù. pẹ̀lú àṣìṣe tọ́lọ́ okay ẹ ti understand ó yàtọ̀ sí pé bóyá ká wo iṣẹ́ fún yàn ní tí mo ó yàtọ̀ síra wọn o okay ẹ mọ̀ pé kẹ́ ẹ máa sọ̀rọ̀ fún yàn kó sì máa wọ pé yes bí wàá tẹ̀ wá ń bẹ̀ ní two thousand and fifteen nineteen ninety nine nineteen eighty kìíní kan. gbígbà tẹ bá ń dissect èèyàn gángan nù. ẹ mọ̀ pé ọlọ́run tó ti yọ̀ǹda fún un ó ń mm, bọ̀ ẹni mm. tó dé mi lójú ni pé tó bá dé mm bá a ṣe gbé e kalẹ̀ fún un hmm. tí ó sì di bó ṣe yẹ kó rí hmm. kò ní ìyẹn ò lè kò ní kí làkò lè kò lè hápọ̀. ẹ má jáde àwọn èèyàn dúró ẹ fi nọ́mbà yín lẹ̀ pápápá torí pé ìyẹn gangan àwọn èèyàn nílò rẹ̀ ṣé ẹ gbọ́ nọ́mbà tí wọ́n fi lẹ̀ yìí gbìyànjú kó rí mú ni o torí ò mí sí ẹ. zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one. ẹ tún pè torí ẹlòmíì zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one. ṣe nẹ́bẹ̀ yìí nìkan ni wọ́n lè pè àbí whatsapp ah. èmi jẹ́ hotline fún whatsapp. àti mtn yìí àti glo ti máa pè é sí náà ni. ok um, zero eight zero. zero eight zero. five one. five one. three eight. three eight. five six. five six. nine three. nine three. ẹ tún pè lẹ́ẹ̀kan sí i zero eight zero zero eight zero five one five one three eight three eight five six five six nine three nine three. ṣé wàá gbọ́ èèyàn mi mo fẹ́ kó di nǹkan kan mú sìn pé a kì í rẹ́fọ̀ntà lẹ́ẹ̀mejì ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni àfirán ó yàtọ̀ fẹ́ni tó ránra ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mo fẹ́ ṣe ó wù mí ó yàtọ̀ fún pé dandan o ò gbọdọ̀ má ṣe é. ọ̀fẹ́ o kọ̀. Hmm. ẹ máa di ọ̀rọ̀ mi nípele nípele o ìyẹn abala bẹ́ẹ̀ àní ẹ jẹ́ kémi náà ò bá wọn ṣe wọ́n ní owó wa ń díẹ̀ àti bí ká ti parọ́ fún wọn ni ó yàtọ̀ sí wípé lágbájá aràn ẹ lọ dá wọn kan lóhùn wọn gbọ́dọ̀ tara rẹ rídùnnú irú ẹni yẹn bẹ́ẹ̀ bá pàdé ẹ̀ wọ́n fojú kéré irú wọn o irú ẹnìyẹn tó o bá pàdé ẹ̀ má wò wípé ẹ̀ nítorí wípé torí irú wọn ló ṣe ń ta látijọ́ yìí tí ò jó torí irú wọn ló ṣe ń lù látọjọ́ yìí tí ò dùn torí irú wọn ló ṣe ń pè tí ò jẹ́ sórí lákòókò yìí tó o bá rìn bẹ́ẹ̀ kàn ní nínú àdúrà wípé ọlọ́run ò tásìkò tèmi náà ò tó tásìkò ẹ̀ bá ti tó wàá rẹ́rìn ẹ̀rín ayọ̀ ni wàá sì gbégbá ọpẹ́ ó dà ká wá wò wípé àwọn èèyàn ti lo nọ́mbà bóyá whatsapp ni tàbí kẹ̀ direct call ni wọ́n ṣe kójú pẹ́ni tó wà nítòsí tó gbìyànjú pé òun fẹ́ rí yín gangan mhm. bóò ni ó ṣe rìn. well a ń pe àdúgbò kan nílé ojú. ilé ojú. nínú ọlọ́run ṣògo. nílùú ìlọrin nìyẹn o. bẹ́ẹ̀ni tó wà in between mandate hmm. àti ìrẹ́límì. Hmm tó bá ti dé ilé ojú yẹn hmm. kó béèrè bọ́lá ti tó balógun street ok tó bá ti tọ́ street yẹn jálẹ̀ kó wá kóòtù hmm. òpópónà àkọ́kọ́ tó máa rí hmm. ọ̀ kó dẹ̀ pè nọ́mbà yẹn to be the best. ó bẹ́yàn bá ti dé kèrè álímì kó fèsì ọ̀nà ọ̀nà ọlọ́run ṣògo kó béèrè ilé ojú nínú ọlọ́run ṣògo ó bá ti débẹ̀ yóò rí àdúgbò kan tí wọ́n ń pè ní bọ́lá tító balógun street àdúgbò bọ́lá tító balógun yìí òun ni kó tọ̀ lọ sísàlẹ̀ tààràtà tó bá ti tọ̀ ọ́ dópin ní apá ọ̀tún rẹ báyìí òpó náà àkọ́kọ́ tí wàá rí mbẹ̀ hmm. ìwọ sàṣọpọ̀ bèrè àfa abdulmumin ìbìrà ìbìrà ìbìrà ìbìrà àfa ìbìrà kó bèrè àfa ìbìrà tàbí kẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń wò lójú òwòrán yẹn kó o pè é lọ́wọ́ kan wọn ò jáde sí ọ ìgbàgbọ́ mi rọ̀ mọ́ wípé àlọ́ èmi àti ẹ ti gbà náà. ó ṣeé ṣe kí n má jáde sí lọ́wọ́ kan torí mo lè má sí níbẹ̀ nígbà tó bá wà. ẹ má tún fapọ̀ sí i àní sẹ́rí bí ọ̀rọ̀ dé yìí ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ti bísíǹsì ọkọ̀ tì. a ti sọ tẹ́lẹ̀ ká tó bá sórí ètò ẹ má jẹ́ ká gbàgbé <laughs> ẹyin rárá já sí báyìí ẹ já sí báyìí. Ah, ọ̀tá wọ́ọ̀tì sí mi o. ẹ mọ̀ pé tó bá dé kí eh, o bá mi yóò jẹ́ eh, parọ́ fóun. iṣẹ́ bọ́fíìsì ọkọ̀ lẹ́wà ibi tẹ́tí ń ta mọ́tò lẹ́sà wà. àfi kó pè náà irọ́ bẹ́ẹ̀ kọ́ mo lè má sí Ìlọrin tí bá tó wá wà ń lọrin. bẹ́ẹ̀ wà ní fáàmù lókè ní ogbó ẹ̀kẹ́ wà ní fáàmù lókè ní. ẹ wo ẹ ó dà mo ti kọ́ ẹ jẹ́ ká ti dín yín. ó dà ẹwọ́ ẹ̀yà ara lé àbá sì ń lo agídí náà ní pẹ́sẹ́ aláwọ̀ fẹ́ jòkó ti sẹ́yìn tán yẹn yẹn. ká má dalẹ̀ lẹ́nu láàmú. ẹ fẹ́ jòkó ti tán yẹn yẹn náà lédè kan. ẹ àsìkò ni ẹ jẹ́ ká mọ̀ sí ẹ àsìkò àsìkò tó wà ń sin ń lò. ó dáa ó dáa o. ṣe àwọn pétọ̀ id card. ṣe ṣe understand. <laughs> iṣẹ́ ti mọ́tò ní id card. àyìn náà mọ̀ kó lá id card. ẹ sẹ́wà fáwọn èèyàn ní ọ́fíìsì àdẹ́sì ti dílà yín. òbí <laughs> akẹ́fẹ̀ẹ́ kan máa bá yín níbẹ̀ yìí. ẹ jẹ́ pè wa. ẹ bá sí bá lẹ́ máa jẹ́ fún. ó dáa wa òótọ́ ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn kì í sọ̀rọ̀ o. ni ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ pé àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. that is it. iṣẹ́ ọwọ́ wọn ni wọ́n gbájúmọ́ o kára mọ́tò kàtà mọ́tò bẹ́ẹ̀ bá fẹ́ kọ́kọ̀ wọlé ní ìsìn tẹ́ bá pè wọ́n iṣẹ́ yìí ń bẹ lọ́tọ̀ tí wọ́n ó ṣe fún yín. ìyẹn easy gan. ìyẹn easy gan o. ṣùgbọ́n nípa ti kájọ̀kọ ká dá yẹn lọ ká gbìyànjú fún yẹn bí ó sì rí sẹ̀mí ayé rẹ̀ lò nírọ̀rùn àìsàn wo ní ń dà yín láàmú tó fi wá nira tó bẹ́ẹ̀ ẹ jẹ́ kájọ tàn yẹ́bẹ́yẹ́bẹ́ wò ká wọ̀nà fún wọn ni o ṣùgbọ́n wọ́n ní sẹ́ òun kọ́ làwọn ó ṣe táwọn máa fi tọwọ́ rẹ̀ jẹun ṣùgbọ́n káwọn ṣe kígbìyànjú yẹn kó lè rọrùn nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí ẹ pè é o ẹ ju nọ́mbà yín lẹ̀ àwọn yóò ṣàlè pè yín pé ó dáa a fẹ́ book appointment pẹ̀lú yín ni sà I think that one is okay. that's better. okay oya. zero eight zero. zero eight zero to book for your appointment zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one. bẹ́ẹ̀ni. ẹ tún nọ́mbà zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni mọ̀wẹ̀ dára dúró mọ́ o pé kó o gba appointment láti fi lè jẹ́ wípé kẹ́ láǹfààní àti ríra kẹ́ fojú rinjú tó yà jẹ́ pé through whatsapp náà ni i think ìyẹn ó tiẹ̀ tún rọ̀ yín lọ́rùn dáadáa ń tiẹ̀ anyway alẹ́ ti lè attend sí yẹn ń tiẹ̀ ó dà o lè lo whatsapp náà either audio call or audio message ilé tí a bá lò nínú méjèèjì rọrùn ní òjẹ́ sí nǹkan kan tí mo kà fẹ́ kó jẹ́ kájọ mọ̀ ni pé káàdó èmi kó ti gbà káàdó àtìẹ́ kó ti gbà kí gbogbo wa pátá káàdó àwa kó ti gbà ń tá a nílò náà nìyẹn àníṣẹ́ kẹ́nìkan kó mọ̀ kárí bọnú kí gbogbo ọjọ́ fò fáyọ̀ kájọ dunnú ẹni tó bá sọ pé òun òbí tí wàá gbé ìgbà yẹn ọ̀dọ̀ ẹ̀ gangan ni kò fi ṣe ọ̀nà kò gbàbẹ̀ kọjá kó àmọ̀ pé ah lágbájá ti lọ níbi bá ti ń rátù nílẹ̀ẹ́lẹ̀ kí wọ́n ti máa ṣàṣeyọrí nínú ayé bó ṣe dá òun gangan nìyẹn ẹnìkan ò ní lè bínú ẹnìkan mọ́ gbogbo apáta àádẹ́lójọ jòkó láti fi lọ jẹun tó dáa tó àdé ní ọjọ́ mẹ́jọ la gbàrọ̀ lọ á tún láǹfààní láti pàdé láti gbádùn wa dáadáa ṣùgbọ́n kó tó di ìgbà yẹn dì í máa owó òsì rẹ má fi jẹun wípé èmi ni màá borí ọ̀tá mi kò jù bẹ́ẹ̀ lọ.